pẹ̀lú move voyageur nọ́mbà ìpè yín ó sì máa ṣiṣẹ́ títí fóṣù mẹ́fà tẹ́ ẹ bá wà ní ìrìn àjò lórílẹ̀‐èdè míì ètò ẹ̀sán racing diez ní kẹ̀tẹ̀ yóò mọ̀ ná yín nípò mẹ́rin. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.